àwọn kan ọ̀jẹ̀ wọn lé ànásùn wọn tún ti rí nǹkan kẹjẹ láàárọ̀ ẹ̀dì sìn àwọn kan dẹ̀ ti jẹ́ ń jẹ méjì dá láàárọ̀ yìí kódà nǹkan tó jẹ kó wọ́n ti dà sínú ilé ìdálẹ̀ sí nàìjíríà náà ni ìdí nìyẹn tó jọ́ dà bóyá nǹkan yìí ni àwọn kan lára jà àwọn kan lọ. Otasansan rédíò and TV. láyé ìjọba gúlọ́tà àwọn olùpẹ̀ nǹkan le ní buhari yóò bá de ṣe ń di ẹ. àsọpọ̀ lọ bá. àkọ́rọ̀ wo ṣe ń di ẹ buhari tí ò lè dá yé ara rẹ̀ ṣe ń di. ó lè wá bọ́ bẹ́ẹ̀ ó wá tó burú ti kú lọ́kìlọ́. Hmm. buhari náà wá lọ́dún mẹ́jọ àtúwà gbàgbọ́dà èmi lọ́kàn ẹgbẹ́ kìíní wá. Hmm. ẹ ti sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àbí ó sọ̀rọ̀ àpò ńlọ́lọ́hùn. Hmm. kọ̀rọ̀nù pọ̀nwó ní kápá lórí kẹ̀kẹ́ àfi tọ́lọ́ bá fẹ́ ṣe é ṣe. mo sì wá dà wọ́n gbọ́dọ̀ yìí wọ́n padà gbélé lọ. ó wá ní bó ti rí yìí Otasansan rédíò and TV bẹ́ẹ̀ bá wo ibi tá a bá lóye lè yí àlásìkò tá a wà yìí bẹ́ẹ̀ yóò bá ní ṣàbòsí nǹkan ṣe bí ẹni fẹ́ nira fọmọ aráyé pàápàá jùlọ mẹ̀kúnnù torí bá a bá fojú inú wò ó léde nǹkan tá a ti mọ tá a fi five hundred naira ó wá di ti one thousand five hundred ọ̀ka láti rà dájúdájú gbogbo a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ìṣe kí ni ó yàtọ̀ sí bá a ṣe ń bá bọ̀ wọ́n látẹ̀yìn ṣùgbọ́n ibi ọlọ́run kan ti ń jọ́lọ náà ni pé gbígbà ẹ̀ ti wá le tó iná àwọn èèyàn kan ó sì tún máa so ire mẹ́ nítorí pé n tá a sọ pé ọ̀dà lọ́dọ̀ ẹnìkan ìlọ́dà jù lọ́dọ̀ ẹnìkejì ìtọ́dà lọ́dọ̀ ẹnìkan ti ń rí pé nǹkan yìí dùn tí ń yọ tí ń yọ sí ní ọ̀dà lọ́dọ̀ ẹnìkan. Otasansan rédíò and TV. tílùú bá ń dàrú àwọn àgbà bẹ̀ ó ní wọn ọmọ wàá wù hmm. àgbà sì wà lọ́jà kó rí ọmọ tuntun kọ́wọ́. tọ́ba já gbari. tọ́ba já hmm. ẹ já wo ibi àtúnṣe sí lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbà wo la lè pé torí ìgbà kan là ń lò ìgbà kan là ń lò sẹ́yìn ìgbà kan là ń lò lọ́wọ́ báyìí bó lẹ ṣe lè ṣe àpèjúwe ìgbà tá wà yìí lórílẹ̀‐èdè nàìjíríà. alhamdulilayi rabbil alamin. bàbá eh, ń sọ̀rọ̀ nípa ìgbà kò sígbà tí ò da nínú ayé ọ̀jọ̀gbọ́n onítìrà kan nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní wà máa ń dárò láìlàtú wà máa ń ná wà mùkàdìbò tí ọ̀jọ̀gbọ́n ìfẹ́ kó yá ni pé méjì náà láyé méjì náà sì lè tí ń bẹ láyé nítorí pé ọba àlékè ọlọ́wà tó dá wa ó dá gbogbo nǹkan ní méjì méjì ni akọ àtabo káyérì yìí wá ṣàárì yìí min Allah ta'ala ntọ́ da àti ntí ọ̀dà kò tí sì kò sí kẹta kan méjì méjì ní gbogbo nǹkan ẹ Yorùbá wa ni wọ́n fi ọdún yẹn dún bẹ́ẹ̀ bá wo ibi tá a bá lóyè lè rí àlásìkò tá a wà yìí bẹ́ẹ̀ Yorùbá ní sàbòsí nǹkan ṣe bí ẹni fẹ́ nira fọmọ aráyé pàápàá jùlọ mẹ̀kúnnù torí bá a bá fojú inú wò ó léde nǹkan tá a ti mọ tá a fi five hundred naira ó wá di ti one thousand five hundred ọ̀ka láti rà dájúdájú gbogbo a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ìṣègbè ni ó yàtọ̀ sí bá a ṣe ń bá bọ̀ wọ́n látẹ̀yìn ṣùgbọ́n ibi ọlọ́run kan ti ń jọ̀rọ̀ náà ni pé gbígbà ẹ̀ ti wá le tó iná àwọn èèyàn kan ó sì tún máa so ire mẹ́ nítorí pé n tá a sọ pé ọ̀dà lọ́dọ̀ ẹnìkan ìlọ́dà jù lọ́dọ̀ ẹnìkejì ntọ́dà lọ́dọ̀ ẹnìkejì ti ń rí pé nǹkan yìí dùn ti ń yọ ti ń yọ sí ní ọ̀dà lọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n tá a bá ní a sọ ní tipa àsòdodo nǹkan ṣe bí ẹni nira fọmọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí pàápàá jùlọ nítorí ìrìn àjò bọ́ọ̀rọ̀ epo òṣèpò ṣe ṣe bó ṣe rí déédéé epo tá à ń ni ó dín ní two hundred naira tó bá fò fẹ̀yẹ̀ tí ń lọ seven hundred eight hundred so gbogbo ń tá a sì máa ń pè ní nǹkan láyé tíjọ́rọ̀ ajé orí epo ni wọ́n rọ̀ mọ́ torí kálukú mọ̀ pé bí mara kan ní àyè ń wọ́n wọ ọkọ̀ láti gbé lọ ibi tí wọ́n ti lọ tà á fún di eléyìí àsìkò tá a lò nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí kọ́lọ̀ wọn ó dákun kó túbọ̀ fi gbà dé á lọ́rùn ni ó lé ó lé ó lé ká má parọ́ fún rẹ ni wàláhì rọ́bìlà káàbà. ṣùgbọ́n ṣáájú kí a tó bọ́ sí ìjọba tá à ń lò lọ́wọ́ yìí ìjọba tí kó gbá wọlé tá à ń pariwo pé ìjọba yẹn le ìjọba yẹn le àwa wò pé àkílọ̀nà àbáyọ lọ́rùn ni pé ká change sí ìjọba míì sí ìṣàkóso ẹlòmíì ìṣàkóso ẹlòmíì la tún wá bọ́ sí i bó ìrètí wa sì ní ká tó dìbò ńgbà náà ìrètí wa ni pé ah ó yẹ kí ìgbà míì tá a fẹ́ mú yìí o kó rọrùn ju eléyìí tí ó fẹ́ kúrò bẹ́ẹ̀ lọ pàápàá gbogbo àwa tá a jọ ọmọ nìyẹn tá à ń bẹ lóde nàìjíríà yìí tọ́lá wo òkú iléèdè mìíràn ṣùgbọ́n iléèdè tí wọ́n jọ fi aṣáá wà yìí bá a bá fojú inú wò ó nítorí gẹ́gẹ́ bí ìṣòro ojú fún wa tá à ń pàdé lóde ni pé ààrẹ tí kọ́lọ́hún wọ́n yàn fún wa àwa là ń yàn fúnra wa ọ̀jọ̀gbọ́n onílà akẹ́kẹ́ sọ pé man tawakkala ala Allahi fa huwa asibuhu wa man tawakkala ala nasi fahuwa yaqta ẹni ọba gbára lé ọlọ́run wà lẹ́ ọlọ́run ó tó bẹ́ẹ̀ yẹn bá tún wáá fi ọmọ nìyẹn sí alágbẹ̀kẹ̀lé aláfẹ̀yìntì rẹ̀ ewu ẹgbẹ́ ọ̀padà bara rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ ni yóò ṣubú hmm. lọ́pọ̀lọpọ̀ bàbá jùlọ nígbà tí ní àjò pa ètò ìjọba kan bá fẹ́ tán bọ́ síbì kan tí bá ń bọ̀ àti ẹni tó fi yẹ kákó gbà lámọ̀rin wa ti ọba tó ni wá á wá gbàgbé a wàá gbé ayé wa lórí pé lágbájá ni ó ṣe é bá a bá lọ rèé wò ó gbogbo ń tá a kóra sínú yìí nítorí pé àwa là ń dísáìdì fúnra wa àgbé àlámọ̀rí ayé wa lé wípé kọ́ lọ́wọ́ ọba ó yàn fún wa bó tiẹ̀ jẹ́ pé ó ń bẹ́ẹ̀ nú ètò ọlọ́run náà pọ́n àti ẹni débẹ̀ náà bẹ́ẹ̀ lu jìbìtì bẹ́ẹ̀ lè wí bẹ́ẹ̀ gbẹ́ ọwọ́ àbẹ́ tó padà débẹ̀ náà ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà àti ìmọ̀ gbẹ́kẹ̀lé ọmọnìyàn ju ọba tó ní wá lọ ọlọ́run náà wàá sí kí ni yóò àmọ́ wòran síwáka àwọn àfáwa ni wọ́n ti mọ́ dáa wọ́n ní bọ́lọ́run bá sọ pé òun ò ṣe mọ́ nínú ayé ẹ̀dá wàhálà ni ọlọ́run dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ wa máa dá wàhálà sí wàhálà gbàdá. so ìyọwọ́ ọlọ́run kúrò nínú nínú ètò ayé ara wa lórílẹ̀‐èdè yìí tá a gbà pé ìyẹn ni ó ṣe tá a ronú pọ́lọ̀ ló lè ṣe ló jẹ́ àmọ́ bára wa bí tá a ń bára wa yìí. láyé ìjọba gúlọ́tàn à ń ronú pé nǹkan le àwa ní Buhari ó bá lè ṣe ń di ẹ̀. àsọpọ́lọ́ ó bá àkọ́lọ́wọ́ ṣe ń di ẹ̀ Buhari tí ò lè dá yé ara ẹ̀ ṣe ń di. ó náà wá bọ́ bẹ́ẹ̀ ó wá tó burú ti gúlọ̀ hmm. kìlọ̀ ẹtí sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àbí yóò sọ̀rọ̀ àpò lọ́lọ́hùn kòrónú pọ̀ wò ní kápá lórí kẹkẹ àfi tọ́lọ́ bá fẹ́ ṣeéṣe mo sì wá dà wọ́n gbọ́dọ̀ yìí wọ́n padà gbélé lọ ó wá rí bó ti rí yìí fún di eléyìí kò sí ní tójú ọmọ rí bẹ́ẹ̀ ju pé ọ̀pọ̀lọpọ̀ ètò orílẹ̀-èdè yìí a ti gbé tọ́lọ́run jù sẹ́yìn ìfẹ́ ẹnu wa là ń lò nítorí abala bí abala wa nìyẹn ìfẹ́ ẹnu là ń lò ìfẹ́ pé látàrí pé owó epo ṣe wá wọ́n yẹn ló jẹ́ kí nǹkan tó wá le ju bí a ṣe lérò lọ èmi wá ń wò wípé ah, n tí ààrẹ bá wa sọ ò ní pé yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo yẹn léyìí tó mú jẹ́ kí owó jálẹ̀ epo kan kó gbórí sókè sí i wípé yóò mú nǹkan rọrùn ni ó ní yóò rọrùn ni ah, ojú wo lẹ́yìn ṣé yíyọ owó ìrànwọ́ orí epo yìí ó láwọn kan ni wọ́n ń dawó yẹn sapo ńgbà yẹn ńgbà yẹn sì rèé <laughs> nǹkan tún rí bó ṣe rí ńgbà náà bọ̀ bó wá rí nìsín owó yẹn wá sókè sí i owó tó wá ná yọkó yẹn ó wá ń rèé pamọ́ síbì kan ó wá lóun fi ṣàwọn kankan àwọn nǹkan tó lóun fi kí ni ìwòye yín lórí rẹ̀. ẹ a lè sọ pé kò tó a ní gbogbo ayé wa pátápátá a ti gbé lérí pé epo rọ̀bì epo rọ̀bì táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sí ti ń jówó ìrànwọ́ kọjá apá àwọn èèyàn kan kúrò àwọn jọ síbi kan wọ́n wò pọ̀ náà gbà máa lu àwa kan jìbìtì tí wọ́n máa fi ó kọ mẹ̀kúnnù kówó jẹ tọ kọsẹ́ni tó blame pápá irú èmi bí ẹnìkan fìgbà kankan dá àríwílẹ̀ èdè lẹ́yìn ẹ da lẹ́bi. mi da wọn lẹ́bi. ó dá bó ṣe yọ owó ràn wọ́n. mi dá wọn lẹ́bi. ṣùgbọ́n ẹnu ìṣòro ti bẹ́ẹ̀ ni pé kí èèyàn tó di pé yín ó gbọmú lẹ́nu ọmọ ó yẹ kó ti wá ọ̀nà àbáyọ fún pé nítorí ọmọ jẹ rèé hmm. bí wọ́n ṣe ní lérò fún àfẹ́ yọ̀hún ó yẹ kí wọ́n ti la àwọn ọ̀nà bí ó ràn ràn kalẹ̀ ṣé kí wọ́n ti yọ̀hún dàrẹ́ tí nígbà tí wọ́n yẹ pa ń pọ̀ oṣù kan oṣù kan délẹ̀ fún oṣù kejì ayé òtí ẹ̀ nígbà ìgbọ́n yóò ràn wọ́n hmm. ṣùgbọ́n wọn ṣe yìí wọn kàn débẹ̀ ìjọ àkọ́kọ́ wọn kéde ẹni wọn tó wá kéde náà gbogbo ohun tó rò pé wọn fẹ́ ṣe ọlọ́run tí kárakárí kankan bẹ̀ láṣeyọrí náà ṣùgbọ́n abẹ́lẹ́ òun fún wọn kọ́kọ́ lọ́wọ́ bá lè kún wọn máa ṣe torí pé èèyàn wa ni wọ́n elédè wa ni wọ́n so kò sí kankan tá a fẹ́ rí sí tí wọ́n bá kọ̀ tàn kalẹ̀ ọmọ Yorùbá ni wọ́n so fún délé àfi ká abẹ́lẹ́ òun fún wọn ṣùgbọ́n tí yẹn bá wò dáadáa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ pé bá nǹkan wọn ọ̀rọ̀ epo ok wọ́n ní a ní rìfánárì mẹ́rin lórílẹ̀‐èdè yìí látọjọ́ tá a wá pé ayé tí wàá rí pé a wá bọ́ ìjọba alágbádá dòní ìkankan tí wọ́n ń ṣiṣẹ́ yanjú ọ̀bá síbẹ̀ láti nineteen ninety nine to this time àwárí kankan nu mẹ́rẹ̀ẹ̀rin a eléyìí o kódà nǹkan kò mú gbogbo gbogbo ẹ̀yin ẹ̀mí tẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kékeré kan àwa tá ọmọ kékeré tí wọ́n bí yìí kì í ṣe ti àsọdùn nígbà tá ń kékèké àwa yìí ti lọ rèé ra epo lítà epo kan ní eight kobo. eight kobo. eight kọ́bọ̀ ẹ̀gbọ́n mi yé so eight kobo. nígbà tó yá ló di ten kọ́bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lórí gbogbo gbogbo gbogbo ó di fọ ó di ó di ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ o ọmọ ọmọ di one naira four litre kerosene ẹ̀gọ́ àti ra four litre kerosene ní three naira per four litre. three naira. bẹ́ẹ̀ ni nàìjíríà yìí náà láwa epo oró kan tí wọ́n pariwo yìí náà náà níjọ́ náà lọ́hùn ó túmọ̀ sí pé kò sí ní orílẹ̀-èdè yìí kò dẹ̀ sí nǹkan kan tó kọ lọ́rọ̀ ajé wa àwọn tó lọ ń kó àkóso wa lé lọ́wọ́ àwọn ní wọ́n fẹ́ dàbí ìkà hmm. ẹ̀gbọ́n tó jẹ́ pé ìfẹ́ ara wọn nìkan ni wọ́n ní wọn ò ronú tẹlòmíì mọ́ tiwọn wọ́n gbà pé kí la fẹ́ ní táàrí ni kí la fẹ́ dà táà ti dà kò sígbà kò síbi adé táà ti rówó gbà tí hmm. wọn ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń bẹ láyé bàbá wa fún ìsìn aago méjìlá wọn fẹ́ lò yìí ní nàìjíríà tẹ̀mù àwọn kan ọ̀jẹ̀ wọn lé àná sùn wọn àtúntì yìí ní kẹkẹ jẹ láàárọ̀ ẹ̀dínsìn àwọn kan dẹ̀ ti jẹ́ ń jẹ méjì dá láàárọ̀ yìí kódà nǹkan tó ń jẹ kó wọ́n ti dà sínú ilé ìdálẹ̀ sí nàìjíríà náà ni ìdí nìyẹn tó jọ́ dà bóyá nǹkan yìí ń ni àwọn kan lára jà àwọn kan lọ torí wọ́n kódà pé wọ́n wọ́n wọ́n wọ́n sẹ́pẹ̀tì orílẹ̀-èdè sí ìpele méjì ìpele kan fún àwọn ọlọ́rọ̀ àwọn ọlọ́rọ̀ àwọn tẹ́ ń kọ̀ǹtró tí wọ́n sì jẹ́ pé wọ́n kéré níye tí wọ́n fẹ́ máa gbé wọn sí percentage wọn kó kan percent wọn o àwọn táwọn sọ̀rọ̀ yìí wọn ọ̀wọ́ fifteen percent náà tí wọ́n kó gbogbo dúkìá àtọ̀ orílẹ̀-èdè sọ́wọ́ sẹ̀wárí ìdákejì tó kù ńlá wa tá à ń jìyà kọ́lọ́ mọ́ fìyà jẹ wa àwa mẹ̀kúnnù ah, ah. bó ti rí nù eighty five percent bẹ́ẹ̀ ni bíyẹn bá wo dáadáa bó ti rí nìyẹn hmm. torí pé lódìdí inú òlu kan ẹni tí ó rí adé ẹni fọ́sà pé èèyàn rèé ẹ lè rógún odidi ogún èèyàn kan tó lè fọ́sà àti ìbá àyàsà àtọ̀sọ́nà ti pé bóyá àwọn tí wọ́n ń ṣèjọba mo ṣe rẹ́ẹ̀pù mo ṣe sọ̀rọ̀rẹ́bù mo ṣe gómìnà mo ṣe sẹ́nítọ̀ nìhìn tọ́ba jẹ́ ó lè kú mẹ́ kódà àwọn tí wọ́n dúró sí kòríta kí wọ́n ṣe bísínẹ́sì gan ìwọ̀nba náà lè tọ́ gbà kò ṣe bí wọ́n ṣe tóbi tìgbà kan wọn ò tó bẹ́ẹ̀ máa ní ìsìn yóò yíwọ́ kọ́lọ́ ọmọ fara lé wa.